والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى عن جبير بن مطعم رضي الله عنه قال مشيت أنا وعثمان بن عفان إلى النبي صلى الله عليه وآله وسلم فقلنا يا رسول الله أعطيت من المطلب من خمس خيبر وتركتنا ونحن وهم بمنزلة واحدة فقال رسول الله صلى الله عليه وآله وسلم إنما بنو المطلب وبنو هاشم شيء واحد رواه البخاري وعن أبي رافع رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم بعث رجلا على الصدقة من بني مخزوم فقال لأبي رافع أصحبني فإنك تصيب منها فقال حتى آتيا آتيا النبي صلى الله عليه وآله وسلم فأسأله فأتاه فسأله فقال مولى القوم من أنفسهم مولى القوم من أنفسهم وإنها لا تحل لنا الصدقة رواه أحمد والثلاثة وابن خزيمة وابن حبان وعن سالم بن عبد الله بن عمر عن أبيه رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يعطي عمر بن الخطاب العطاء فيقول أعطه أفقر مني فيقول خذه فتمول أو تصدق به وما جاءك من هذا المال وأنت غير مشرف ولا سائل فخذه وما لا فلا تطبعه نفسك رواه مسلم وحديثي wọ́n dá lórí pínpín àwọn kan tó jẹ́ zakat àti tó jọ zakat gẹ́gẹ́ bí èrè ogun adéfì alákọ̀ọ́kọ́ ó wá láti ọ̀dọ̀ Jubair ibn Mut'im radiyallahu anhu qaal oni mashaitu ana wa Uthman ibn Affan ila nabi sallallahu alayhi wa sallam fa qulna ya rasulallah. èmi àti Uthman ibn Affan alọ́sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ fún pé ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run àpẹ́yìtẹ̀ bẹ́ni al-Muttalibi min khums min khums Khaybar ó fún àwọn ọmọ al nínú ìdá kan nínú márùn eléyìí tí ọlọ́run bá ṣe ní ìpín tiẹ̀ ìpín anabi sallallahu alayhi wa alihi wa sallam ìpín àwọn mọ̀lẹ́bí anabi sallallahu alayhi wa sallam ìpín àwọn ọmọ òrukàn ìpín àwọn aláìní ìpín àwọn arìnrìn àjò ó àwọn ọmọ al nínú dáka nínú márùn èrè ogun Khaybar eléyìí tó ṣe pé nínú rẹ̀ á mú ìdá kan nínú márùn ìkúnmá á fún àwọn ẹni tó jẹ́ ara alẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam èyí ti rí tó fún àwọn ọmọ al-Muttalib nínú rẹ̀ wàtàrẹ́kítẹ́nà tó wá pa wá ti tó fún wa ní kankan wa nahnu wa hum bimanzilatin wahida nígbà tó ṣe pé àwa àti àwọn ọmọ al-Muttalib nǹkan kan náà ni wá bákan náà la jọ jẹ́ sí ọ táwọn bá jẹ́ mọ̀lẹ́bí rẹ tọ́lẹ́tọ̀ sí àti gbà nínú ìdá kan nínú márùn yìí kí ló yọ àwa nínú jíjẹ́ mọ̀lẹ́bí rẹ. فقال رسول الله صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم وأدعى لهم إنما بنو المطلب وبنو هاشم شيء واحد انتو سألني كي أو ما مطلب وهو جنكك sí àwọn ọmọ Hashim àyàfi wípé nǹkan kan náà làwọn méjèèjì bí a ti ṣe jẹ́ sí àwọn ọmọ Hashim ni pé nǹkan kan náà làwọn méjèèjì Al-Imam Al-Bukhari ló gbà wá sórí káàdì tí ó lè bá yé wa anabi muhammed sallallahu alayhi wa sallam àtòun àti jubair ibn mut'im àti uthman ibn affan radiyallahu anhuma allahu an malabi ni wa jọ al-Muttalib al-Muttalib àti Abdulshams àti Nawfal àti Hashim ọmọ bàbá kan náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin al-Hashim Hashim síbẹ̀ ẹ̀ máa bó ṣe jẹ́ sànàbí sallallahu alaihi wasallam bàbá bàbá ànábì ni bàbá bàbá bàbá anabi muhammad ibn abdillah ibn abdulmuttalib ibn hashim hashim yẹn ó ní bàbá ńlá anabi sallallahu alayhi wa alihi wa sallam tí bá wá wo jubair ibn mut'im bàbá ńlá tiẹ̀ òní Nawfal baba ńlá ti Jubair òní Nawfal gbàtí baba ńlá ta anabi jẹ́ Hashim baba ńlá ti Uthman bin Affan òní Abdu Shamsin Abdu Shamsin. tọ ìgbà tí al-Muttalib tí wọ́n ní wọ́n fún àwọn ọmọ tiẹ̀ nínú èrè ogun yun tí òun al-Muttalib tọjọ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà kan bàbá kan náà Hashim Hashim tọjọ bàbá ńlá fún anabi sallallahu alayhi wa ọmọ ìyá àti bàbá rẹ̀ níta ni al-Muttalib abdu shamsin tó jẹ́ bàbá ńlá uthman ibn affan òun náà àti hashim tó jẹ́ bàbá ńlá anabi muhammad sallallahu alayhi ọmọ ìyá kan bàbá kan tún lò náà a pé al hashim abdu shamsin bọ́ọ̀ ni gbogbo wọn ṣe jẹ́ síra wọn ọmọ ìyá kan náà bàbá kan náà ni wọn. ṣùgbọ́n Nawfal tó jẹ́ bàbá ńlá Jubair Nawfal tó jẹ́ bàbá ńlá Jubair òun tiẹ̀ ọmọ bàbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ṣùgbọ́n kì í sọ ọmọ ìyá wọn ọmọ bàbá wọn ni kì í ṣe ọmọ ìyá wọn. tọ ìgbà tí wọ́n pín èrè ogun wọ́n fún àwọn ọmọ Hashim wọ́n fún àwọn ọmọ Hashim ìyẹn ni pé irú àwọn ẹni tí wọn bá jọ ọmọ fanabi Muhammad sallallahu alayhi iru irú àwọn ẹni tí bá tún jẹ ọmọ. fún bàbá bàbá anabi sallallahu alaihi wasallam àtọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn àtàwọn ẹni tó bá tún jẹ́ ọmọ fún bàbá bàbá anabi àtàwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn torí pé gbogbo wọn kí ni wọ́n jẹ́ fún Hashim ọmọ àbọmọ ọmọ àbọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tọ nítorí pé agbọ̀nbí tí anabi sallallahu alaihi wasallam ti wà nù. فلله وللرسول ولذي القربى ذوي القربى àwọn ẹni tí wọn jẹ ìbátan fanabi sallallahu alayhi wa sallam banu hashim wọbẹ torí pé ibi tí anabi gbà wà nù ọdà àwọn ẹni tó tún wá jẹ brothers fún hashim yẹn láti rí al-muttalib abdu shamsin tó ẹ pé àwọn méjèèjì àti hashim ìyá kan náà bàbá kan náà ló ṣẹ̀wọ̀n inú wọn la tún ti rí Naufal tó yẹ pé bó tilẹ̀ jẹ́ pé ìyá kan náà kọ́ ló bí òun àti Hashim ṣùgbọ́n bàbá kan náà lọ́jọ́ bí wọn ta ni bàbá náà gánà rí òní Abdulmanaf Abdulmanaf òun ló bí Hashim òun ló bí Naufal ibi tí Uthman ti pàdé pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam oníkíni ọ̀dọ̀ Abdu Manaf ibẹ̀ náà ni Jubair ibn Mut'im ló ti pàdé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn ọmọ tí Muttalib náà bí láti ọ̀dọ̀ Abdu Manaf ni gbogbo wọn ti pàdé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn wọ̀nyí brothers ni wọn láwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin Hashim al عبد abdu shamsin naufal kí ló dé táwọn ọmọ hashim gbà nínú èrè ogun ìtumọ̀ béèrè kan á sì nù kí ló dé tẹ̀tún fáwọn ọmọ al-muttalib nínú èrè ogun ètì rí tẹ̀ fún èmi ọmọ abidi shamsin ta ló ń sọ báyẹn uthman ètì rí. tẹ́ emi fún èmi ọmọ Naufal ta ló sọ báyẹn Jubair nígbà tó sì jẹ́ pé àwọn baba ńlá wa yìí kí ni wọ́n jọ jẹ́ gbogbo wọn ọmọ Abdul ni wọn bóò lọ́bọ́ sórí tí náà kí o sí ṣe á sallallahu alayhi sallam nìyẹn wa lóhùn pé orí lódodo àwọn baba ńlá wa ọmọ ìyájọ ni gbogbo wọn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé àwọn ọmọ Hashim àti àwọn ọmọ Al-Muttalib nǹkan kan náà làwọn jẹ́ láti kí ìsìláàmù tó dé àti lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé wọ́n wọ́n fà má àwọn ọmọ Hashim wọ́n sì máa bá wọn kópa nínú dùnnú àti ìbànújẹ́ wọn ju gbogbo ẹ̀yìn yòókù lọ. ìdínú tó fi jẹ́ pé ńgbà tí àǹfààní dé àwọn nìkan ni wọ́n láǹfààní gbàtà àǹfààní dé àwọn nìkan ni wọ́n láǹfààní ẹ̀ yàtọ̀ sẹ́yìn yòókù. tẹ́tílẹ̀ báyìí wa ẹlòmíì ẹ lè máa lérò pé àwọn ọmọ al tí wọ́n wí yìí ajẹ́ pé àwọn ọmọ bàbá bàbá ànábì rárá o sọ̀rọ̀ pé Muhammad ibn Abdillah ibn Abdul Muttalib kìí ṣe Abdul Muttalib yẹn ni wọ́n ń sọ ń bì nítorí pé àti Abdullah àti anabi Muhammad sallallahu alayhi wa sallam àti Abdul gbogbo wọn ọmọ ta ni wọn Hashim so àwọn ti bá sáfù kan lọ Al-Muttalibu tá à ń sọ̀rọ̀ rẹ̀ ń bí òun yàtọ̀ òun jẹ́ ẹni tó wà níbi ipò bàbá bàbá bàbá sànàbí sallallahu alaihi wasallam gbogbo àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ látàrí èèyàn mẹ́rin yìí báyìí kí ni wọ́n ń pè wọ́n àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ lára wọn kí ni wọ́n ń pè wọ́n abna'u àbùnáwò kí ni kí làwọn bàbá yẹn kí làwọn yẹn máa pa àwọn bàbá yẹn tó máa ń kù ni àbùnáwò lọ́mùmá àwọn ọmọ ń kù ni wọ́n jẹ́ sọ́bọ́ lọ́mọ ń kù kan sórí tọ́mọ ń kù kan sórí so ìdínú táwọn fi aṣọ fún anabi sọlá àṣìlò anabi aṣọ pé rárá o àìsàn kankan náà lágbára ẹni tó mú wọn jẹ àǹfààní yìí kí ló fà torí pé kí islam tó dé gbogbo ń tó bá ṣe wá àwọn náà máa bá wa kópa ń bẹ̀ gbogbo ń tó bá ṣẹlẹ̀ ń dáadáa wọ́n wà pẹ̀lú wa tó bá ṣẹlẹ̀ láì dáa wọ́n wà pẹ̀lú wa àpèjúwe ńlá oná tí àwọn Quraysh tí wọ́n lè sanction lórí àwọn Banu Hashim látàrí pé wọ́n ti gba gbogbo ọ̀nà láti mú Abu Talib pé kọ́ bá wọn fi ànábì sọwọ́ sallallahu alaihi wasallam káwọn pa káwọn wá fún Abu Talib lọ́mọ mi dípò ànábì sallallahu alaihi wasallam ó ní kò dájú pé orí yín pé kémi ó fún ọmọ tèmi ọmọ àbúrò mi kẹ́ ń fi fún yín kẹ́ ẹ bá ń pa kéèyàn wá mọ́ ọmọ tí yín wá kẹ́ ẹ fi sọ́dọ̀ mi kẹ́ ẹ máa bọ̀ so ńgbà tó ti rí pé Abu Talib òun náà ti ń dẹni tó ṣe yí pé orin tánàbí ń dá lò náà ń gbè so mi à ṣe bọ̀ìkọ́tì gbogbo àwọn Banu Hashim tábìdì pé wọ́n lọ fi àlàfo tí ń bẹ láàrin àpáta ńlá méjì tí wọ́n fi ṣe ibi tí wọ́n lọ kóra ró sí ní gbogbo àsìkò sanction yìí ìgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ níbo làwọn ọmọ Abdulshams wà níbo ni àwọn ọmọ Naufal wà wọn ò bá wa wọ ibi tí wọ́n lè sanction lé wa lórí ṣùgbọ́n àwọn ọmọ al-Muttalib àwọn wọlé lọ bá wọn pé àwọn ò lè fira wa sílẹ̀ free ní ìgbà tí ìyà ń jẹ àwọn ọmọ ọmọ ìyá wa so àwọn náà bá wọn wọ ibi tí wọ́n ti lè sanction lé wọn lórí ìyájọ jẹ wọn papọ̀ ni níbo lẹ́yìn wà ń jọ náà ṣe ìtumọ̀ ọ̀rọ̀ anábìyẹn tó pé àwa àti àwọn ọmọ al-Muttalib shay'un wahid nǹkan kan náà ni wa ṣẹlẹ̀ ìjẹba alimami shafi'i rahimahullah nínú biography rẹ̀ ẹ̀rí tí wọ́n máa pè ní al-matalabi al-qurashi al-matalabi al-qurashi ibi tí wọ́n ń tọ́ka sí yẹn ni òun náà ni al-muttalib tọ́jọ́ ma abidi manaf tóun àti hashim tọ́jọ́ baba ńlá anabi sallallahu alaihi wasallam tọ́jọ́ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò ìdínú tó fi jẹ́ pé ìmáàmù Ṣáfi'í tí wọ́n bá ń pín èrè ogun tó sì wà láyé ọlẹ́tọ̀ láti ṣe kínní láti gbà nínú homos torí pé náà ń bẹ nínú àwọn ará ilé anabi sallallahu alaihi wasallam tó lẹ́tọ̀ sí ìdákan nínú márùn àwọn àrọmọdọmọdọmọdọmọ ìmáàmù Ṣáfi'í tó máa ń bẹ láyé dòní wọ́n lẹ́tọ̀ sí káwọn náà gbà nínú àǹfààní yẹn torí wọ́n ń bẹ nínú àwọn ará ilé anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àǹfààní yẹn tó dáde sì ń tọ́ka sí fún wa ni pé àwọn tó bá ti jára ilé anabi sallallahu alayhi wa sallam wọ́n lẹ́tọ̀ọ́ sí àti jẹ nínú sàrà wọ́n yìí ti ẹgbà sàrà pẹ̀lú ṣùgbọ́n èrè ogun ọ̀tọ̀ sí wọn èrè ogun yìí kìí ṣe àwọn Banu Hashim nìkan ó tún tọ́ sí àwọn Banu al-Muttalib tilẹ̀ jẹ́ kókò sí ìyàtọ̀ láàrin àwọn ọmọ Hashim àti àwọn ọmọ Al-Muttalib àti àwọn ọmọ Abdishams àti àwọn ọmọ Nawfal nípa bíbí nípa bíbí torí tá a bá wò pé Al-Muttalib àti Hashim bàbá kan náà màmá kan náà ni Abdishams náà ń kọ́ ẹbí bàbá kan náà màmá kan náà lò táàtì ẹ̀ wá fi sọ pé ah, ṣe ni wọ́n gbá Nawfal dànù nítorí pé bàbá kan ló ń pèsè màmá kan náà Abdishams bàbá kan màmá kan náà náà. Naufal ló jẹ́ bàbá kan náà tí èsè màmá kan náà wọ́n gbá Abdulshamsi dànù àtàwọn ọmọ rẹ̀ wọ́n gbá àwọn ọmọ rẹ̀ dànù bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ àwọn ọmọ Waraqa àwọn ọmọ Naufal wọ́n gbá àwọn náà dànù tó lè jẹ́ bó ṣe jẹ́ mọ́. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o. bákan náà ẹgbẹ́ wa tún tẹ̀lé lẹ́yìn ó wá láti ọ̀dọ̀ Abu yìí ó jẹ́ ẹrú tánàbí tó ní bọ́kùn lọ́rùn rẹ̀ ọ̀sọ̀dọ̀mà gbogbo ẹrú tá a bá ti ti di ó ti di. mawula wọ́n pè ní mawula la'itk ó ti dẹni rẹ̀ látàrí pé wọ́n lọ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ a sì sì máa ń pé wala'ul ataqa sababun min asbabil irth sábàbí kan nínú sábàbí tá a máa ti torí rẹ̀ jogún èèyàn nínú Islam a sì sì máa ń pé alwala'u luhmatun ka luhmatin nasab. لا يباع ولا يوهب ولا يشترى ìjẹ́ ẹrú tá a bọ́kùn lọ́rùn rẹ̀ ìbátan ni tọ́dà gẹ́gẹ́ bíi bíbátan ti mọ̀lẹ́bí wọ́n yìí rà wọ́n yìí tà wọ́n yìí bùnyàn wọ́n yìí sì jogun rẹ̀ wọ́n yóò rà wọ́n yìí jogun rẹ̀. وإنما هو حق ينتقل ممن يستحقه بعد وفاته إلى عصبته المتعصبين بأنفسهم ẹ̀tọ́ni lẹ́yìn tó ṣe pé tẹni tó lẹ́tọ̀ọ́ sí tó bá ti kú ẹ̀tọ́ yẹn kú látọ̀dọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí ó jogún tiẹ̀ tó ṣe pé táwọn nìkan ló bá dáwọ́ àwọn jẹ gbogbo ogún torí ẹ̀ Abu Rafi'i yìí wọ́n pọ́n anabi náà ní sallallahu alayhi wa sallam Al-Abbas ló pọ́n anabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n wá di aamu fathi Makkah nígbà tí anabi gba Makkah lọ́wọ́ àwọn kèfèrí so Jubair Abu Rafi' wọ́n wá fún anabi nírò pé a ah, ọ̀nkù rẹ o àbúrò bàbá rẹ o Al-Abbas ọmọ ti gba Islam inú anabi wàá dùn anabi bá ní mo bọ́kùn ẹrú kò lọ́rùn rẹ̀ látò ní lọ́dọ́mà tọ́ Abu Rafi bó ṣe di mawla lè Rasul sallallahu alayhi wa sallam Abbas náà ló gbọ́n anabi tọ́ ìgbà tí Abu Rafi tó fún anabi ní ìròyìn nípa pé abbas ti gba Islam anabi bọ́kùn ẹrú kò lọ́rùn rẹ̀ tọ́ eléyìí fi hàn wá pé káfíìrì lè bùn mùsùlùmí lẹ́bùn tí mùsùlùmí ó sì gbà káfíìrì lè bùn mùsùlùmí lẹ́bùn tí mùsùlùmí ó sì gbà kò ní ìdíkọ̀ máa ṣẹ̀ṣẹ̀ wo àìdẹ́ntìtì ta ló bùn ọ lẹ́bùn gẹ́gẹ́ bá a ṣe rí fún àwọn yahood wọ́n máa ń bọ́ anabi sọlá àṣìlá lẹ́bùn tí ó sì gbà tọ́ ó ní anabi sọlá àdìsọ́là wọ́n rán ẹnìkan nínú àwọn Banu Makhzum ìyẹn ni pé lẹ́yìn Makhzumi wọ́n aràn pé kó lọ gba zakat wà nìkan. ó wá sọ fún Abu Rafi' wípé ìwọ Abu Rafi' ashibni pẹ̀lú mi kájọ lọ́jọ́ gbà jájọ lọ gbà mẹ́jọ mi kàn dá lọ. ìwọ ni wọ́n bẹ̀ ń sẹ́ o ìwọ tó wá ń wẹ̀ ní kúnra sọ́dà báwọn sọ́dà báwọn àwọn olùmọ́ni kò burú ṣùgbọ́n under condition. wípé ìwọ tá a bẹ̀ ń sẹ́ wọn náà lọ́wọ́ àjẹsẹ́ kì í ṣe pé ẹni tí wọ́n mú kúnra ó wà pẹ̀lú rẹ̀ nígbà tó bá fẹ́ jíṣẹ́ wípé kọ́dà àjọ lọ ni ẹjọ lọ ni ṣébí wọn bẹ̀ ń sẹ́ ẹ mo rò pé kọ́ tẹ̀lé mi wa torí pé nìsín tó bá padà àwọn ẹni tá a bẹ̀ ń sẹ́ lọ gba zaka wa wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbà nínú zakat tọ́ ìwọ wá sọ fún pé ọsọ fẹ́ nìkan pé kọ́ tẹ̀lé ọkẹjọ lọ sí ìdí tó fi gbọdọ̀ mú wá bá ẹni tó ń ránṣẹ́ sọ̀rọ̀ pé wọ́n bí oníṣẹ́ ìdí tó fi gbọdọ̀ mú wá òní pé ẹ̀tọ́ wo lòun ò ní tí ò fi gbowó ẹ̀tọ́ wo ni wọ́n ní tó fi bẹ̀rẹ̀ tí ò ní gbowó sọ̀rọ̀ pé ẹ̀tọ́ wo ni ó ní lọ́dọ̀ ẹni tó bẹ̀ wọ́n níṣẹ́ láti pilẹ̀ láti sọ pé àjọṣe ni sáwọn abẹ́ ọ̀nṣẹ́ ni àbírú wà sọnù wónú sọmọ pé wọ́n sọ bẹ́ẹ̀ ìwọ náà ní sẹ́tọ́ wo ni wọ́n ní láti wá mọ́hún náà ṣiṣẹ́ tí ò ní gbowó lórí ẹ̀ ẹrú rẹ ni tó ń torí pé la darara wala dirara tó ọ wá tún ṣàdéhùn fún Abu Rafi' wípé tusibu minha wọn náà gbà nínú owó iṣẹ́ yìí wọn náà gbà nínú owó iṣẹ́ yìí bí màánà tí wọ́n bá fún mi lówó iṣẹ́ tí mo ṣe ìwọ náà gbà nù rẹ̀ kìí ṣe pé mọ lọ wọn gbọ́dọ̀ fún wọn náà gbọ́dọ̀ fún wọn báwo ó sì fọ́ọ̀sì èèyàn lé mi lọ́rùn. tọ́ àbúrò ọ̀fẹ́ wọ́n fi ń dá lójú ẹni tí ó jẹ́ kó tẹ̀lé wọn pé tó o bá tẹ̀lé mi owó tí mo bá gbà lórí iṣẹ́ ìwọ náà gbà ń bẹ̀. faqal Abu Rafi wa ni hatta atiya an-nabiyya sallallahu alayhi wa sallam fa as'alahu ǹdẹ̀tí pé ń tẹ̀lé ọ ó di wà mo bá kọ́kọ́ lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó mo lọ bí léèrè torí pé mi mawla rasulillahi sallallahu alayhi wa sallam nítorí wọ́n nù pé ẹrú tánàbí bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ ni mo ti dàbí ara alẹ́ ànábì lágbọ̀n kan tọ́ ṣé tí mo bá wá tẹ̀lé ọ lọ ṣé mo lẹ́tọ̀ọ́ sáti jẹ́nu owó zakat ó sì ń ṣàdéhùn fún mi pé ń gbà nú ẹ̀ ṣe lọ bí ànábì náà o tọ́ bẹ́ẹ̀ ni àwọn tó bá lẹ́kọ̀ọ́ tí wọ́n sì fẹ́ sórí ibú torí owó ilé ayé àwọn máa wádìí gbogbo owó tí wọ́n bá bọ́ sí wọn lápò yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe wà lónìí kéènì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tún máa béèrè halal am haram ẹ̀dàpọ̀ ẹ̀ bá wọn kówó sàwọn tó bá ọlọ àwọn owó ilé ayé ilé ayé kí owó tá a rí tá a rí tá a ní rí máa ń jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù tí sì jẹ́ sábàbí àti wọná tí ń lọ bí anabi léèrè àwọn tó ń ọlọ náà ni ó lóun ti tó ń òun sì ń wáṣẹ́ òun wáṣẹ́ lọ sọ́tún òun wáṣẹ́ lọ sósì iṣẹ́ tó wọn padà rí iṣẹ́ báǹkì ni òun ṣiṣẹ́ yìí àwọn èèyàn sì sọ fún un pé haram ni haram ni tọ tó ń bá ní kó òun fi sílẹ̀ táwọn èèyàn máa sọ nípa òun láwùjọ òní dáa àríṣẹ́mẹ́sẹ̀ bàbá ọ̀lẹ́ ó ń regbe àkúkú márùn tí wọ́n ń gbọ́ yé nú ẹ̀sìn alákatakítí mà ó ti gba kìnnìkan má kìnnìkan. ọmọ ọmọ fi sẹ́lẹ̀ ọlọ́kàn ọ̀dá ṣé yóò sì yẹ tọ́ lọ́wọ́ ara withdraw kò ní báǹkì yẹn tó ti mọ̀ pé haram ni kò tí ò lọ́rùn ọwọ́ gbàdó tún á rí sẹ́ lẹ́nu tó wà báǹkì tó ti rí pé kọ̀ọ̀dá náà ti wá sẹ́ ìnṣọ́ránsì ló tún rí bí ìgbà tí wọ́n lè rí bọ́ látòrí ọ̀pẹ ọjà kànga tọ́. lọba ó tún béèrè wọ́n tún lé lẹ́yìn náà tọ̀ wọ́n á kọ́ńkúlùdù ẹ̀mí rẹ̀ pé òun ó sì fi sẹ́yìn lẹ̀ lọ́ba fi sẹ́lẹ̀ lọ́ba lọ gba fọ́ọ̀mù kó fẹ́ ṣe kọ́ọ̀sì kan yunifásitì kan so that yóò fi bora rẹ̀ láṣìírí láwùjọ kí ló dé ẹ̀ lọ́bi sẹ́mẹ́ni náà mo fẹ́ ṣe kọ́ọ̀sì kan ni ọlọ́run ọba aláàánú kò kó jìnnà.

so náà burú ni ẹ dákun ẹ mi àwọn mẹ́ta ni ò rí sẹ tí wọn kọ rí ni ah, ẹnìkan ọ̀làánú kan tó lè sẹ nìkan pé táwọn náà bá fẹ́ wọná rọrùn kọ́ lọ́n ṣàánú wa hmm. tọ ọ̀rọ̀ àbí ìwọ náà ni ti mọ̀ pé nǹkan ọ̀dà àti náà nígbà tí á lọ mí mọ á ní kí n bí yín pé mo rò pé yé náà ti mọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni àwọn òṣìṣẹ́ tán láti wọ náà ní rọrùn nígbà tí màmá yìí wá gbọ́ pé kọ́ dà ó náà báàbọ̀ min àbúwábi akli àmúhálẹ̀ násìbìl bọ́ọ̀tì ọ̀nà kan ní nínú ọ̀nà tó fi ń jẹ́wọ́ àwọn èèyàn jẹ ìbàjẹ́ ìyá abúṣẹ́kù ọ̀kan tí ó rí sẹ́nà nínú èèyàn mẹ́ta ẹ sùúrù fọlọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run ó fún wa náà ni. tọrọ náà bí sọ bàkà wọn kì í fi nǹkan kan lẹ̀ ń tọrọ lọ lọ́wọ́ fi ètò dáa jùlọ dípò so àwa náà ẹ̀jẹ̀ ká máa rántí o owó tí àwa ń wá eagerness ti pọ̀ jù eagerness yẹn ti pọ̀ jù ìgbà tó lọ ra ń jẹ wálé ẹran ọ̀rọ̀ agbègbè wa jọ ń jẹ bí ṣe ń jẹ ah ní ebi náà ni mo ń jẹ yìí díẹ̀ díẹ̀ mo ń jẹ jẹ dáadáa owó yun bàbá kan tí mo lo gbájú ẹ fún mo rẹ ìyàwó gbájú ẹ ń jáde pẹpẹpẹ Allah sẹ́mi obìnrin yẹn bá níbẹ̀rù ọlọ́run yẹ kó ó sì yẹ kó a jẹ haram iná wọn ò fi torí ẹ ẹ wúrú àbúrò ọ̀fìnìs hàní ọ̀nà àti rówó kan ni wọ́n lọ sí fún yìí ó sì ní ẹjọ́ ń lọ wádìí náà pé wọn náà ní gbogbo tó bá ti lọ pé ọ̀nà owó ni ọ̀nà ẹjọ́ lọ bí àwọn àfa ẹjọ́ lọ bí àwọn àfa wọ́n tó wá mú mi wá pé lọ bí àwọn àfa rẹ pé bẹ́ẹ̀ ni ń bí wọn ẹ má bàa so bẹ́ẹ̀ ni àbúrò ó ní lọ Muhammad sallallahu alayhi wa sallam ó wá bá nàbì ó wá bi léèrè anabi wa ni mawulal qawmi min anfusihim ẹni tó bá jẹ́rú táwọn èèyàn kan ti bọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ó ti dọ̀kan nù wọn o ìyẹn ni pé ìgbàtọ́ pé anabi sallallahu alayhi wa ló ní ọ ọlọ́bọ̀kùn kúrò lọ́rùn rẹ̀ tó sọ ọ́ wọn náà ti dọ̀kan nù ara lé e. anabi sallallahu alaihi wasallam nídàájọ́ bó tilẹ̀ jẹ́ pọ̀ ọjọ́ kan nínú wọn ní pàápàá yẹn pé ìdájọ́ tó mú wọn ó ti mú wọn náà wọn ò jẹ sara wọn ò jẹ zakat ó sì di ntí wọn náà gbọ́dọ̀ jẹ tí o bá lọ béèrè sí ọmọ eléyìí tí bá lọ sáwa náà mà ní mà torí ẹ ojú kòkòrò ti ń dà wọ́n láàmú tówó ti fọ́ orí rẹ tó dá yìí tó tún fẹ́ dàlù kíámà rẹ rú ọ máa tẹ break akẹ́kọ̀tà ọ ma máa tẹ break tẹ́lẹ̀ làá gbọ́ ti kò lójú tì mà ìtọ́ wà lóde ní ìsinmi pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó oríire ò pé mọ́ wàláhì bọ́pọ̀lọpọ̀ sẹ́rí nù tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó ọmọlúwàbí sọnù tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó ti dọ̀rọ̀ owó kò lójú anabi sallallahu alaihi wasallam ni ẹrú táwọn èèyàn bá fi lè bọ́ òkun ẹrú kó lọ́rùn rẹ̀ ó ti dàbí wọn. la tahillu lana sadaqa sàárà àkọ́tọ́ sí wa. Abu Rafi ọ̀rọ̀ ra kó raró ọ̀rọ̀ ra kó raró. ẹ wo àdìsí yìí dáadáa o kẹ́ wo àdìsí kan tá a ti kà sáájú. àdìsí tá a ti kà sáájú yẹn sọ yìí pé zakia kọ̀tọ́ sólówó. So kọtọ sólówó àyàfi olówó bíi oríṣi márùn nínú àwọn oríṣi márùn yìí òun náà ló lówó táláì ní gba zakat táláì ní wàá bùn lẹ́bùn nù ẹ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tọ́ tẹ́ bá jẹ́ alákọ̀ọ́ rántí tẹ́ ẹ̀ jẹ́ alákọ̀ọ́ gbàgbé olówó lòun aláìní ló gba zakat aláìní wàá bùn olówó lẹ́bùn nínú zakat yẹn ṣé ẹ mọ̀ pé aláìní lọ́jẹ́ zakatu fún olówó tí wọ́n fún yàn kí lọ́jẹ́ fún ẹ̀bùn kò sì sí ní tọ́ta kó kí ẹni tó ní kọ́gbẹ́bùn lọ́dọ̀ ẹni tí ò ní tó nínú òfin ọlọ torí ẹ̀ kí ló dé tí Abu Rafi tó fi wá padà lọ bá nàbì sallallahu alaihi wasallam wípé sọ́tọ́kùn ó ṣiṣẹ́ yìí àbí ọ̀tọ́kùn ó ṣiṣẹ́ yìí nígbà tó ṣe wípé ẹni tí wọ́n bẹ̀ níṣẹ́ yẹn ló wọ́n gba owó zakat lówó sẹ́ ṣùgbọ́n Abu Rafi wọ́n fóun lẹ́bùn nínú owó ni sẹ́wọ̀n kẹ́ni tó gbà ló gba zakat ẹni tá a bùn nínú rẹ̀ ṣé zakat ló ń gbà ṣé zakat ló ń gbà ṣùgbọ́n ìdí táàbù rọ́ọ̀fì fi lọ béèrè ní pé in tó mú kẹ́ni tí ó gbà nínú owó zakat ọlẹ́tọ̀ọ́ sí i òun náà ní sẹ́ lílọ gbà wá àtòun àti ẹ̀ làwọn sì jọ lọ ṣiṣẹ́ lílọ gbà wá àti pé in tí ọkùnrin yẹn gbà lórí iṣẹ́ yẹn tó jẹ́ pé nínú owó zakat ni tó bá fóun nínú rẹ̀ ìgbàgbọ́ tòun náà ní pé owó kí ló ń gbà owó zakat ni ó wá kéré jù tá a bá sọ pé kì í sowó zakat ó bùn nínú rẹ̀ ní ṣé sẹbísẹbílì láì lòun á sí ẹwọn kó ti sọ fún láti pìlẹ̀ pé ọ gba ìwọ náà gbowó sẹ rẹ ọ gbowó sẹ rẹ tusibu minha ìwọ náà gbowó sẹ rẹ ní owó zakat tẹmí bá gbà èyí tó kéré jù ní pé ṣubha wà ń bẹ ìṣújú wà ń bẹ a sì ti mọ̀ yín pé. فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ẹni tó bá fi lè ṣọ́ra fáwọn nǹkan tí sùjú bá wà ń bẹ ó ti ṣọ́ ẹ̀sìn rẹ̀ ó ti ṣọ́ iyì rẹ̀ torí ẹ̀ ni'ma ma fa'ala Abu Rafi' níta Abu Rafi' ṣe dà púpọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tọ́. ẹtùmọ̀ pé Abu Rafi báyìí ó ní àwọn àdìsí tó pọ̀ náà àdìsí rẹ̀ ó náà nípò ló sọ fún wa nípa bánàbí sallallahu alaihi wasallam ti ṣe fẹ́ Maimuna Maimuna tó àbúrò ya Ibn Abbas Abu Rafi ọ̀làǹdàbí ran torí rẹ̀ òun ṣàlàyé fún wa pé fẹ́ anábì òsínú ihram torí ẹ̀ òun ni wọ́n rán. òun máa ń tọ́ ṣẹlẹ̀ tó tó sọ pé inú ihram là tó fi fẹ́ ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé Abu Rafi nù. ẹgbàá wa tó tẹ̀lé lẹ́yìn wa ọ̀rọ̀ ibn abdullahi ibn Umar Salim ọmọ abdullahi ibn Umar ọlọ́nkóyọ́nù sùn àti bàbá rẹ̀ ọgbà ẹgbàá wa yìí àbọ̀ ọlọ́nkóyọ́nù Umar àti bàbá ọgbà ẹgbà wáyé wa lọ́tọ̀dọ̀ bàbá rẹ̀ radiyallahu anhuma àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ nìyẹn o wọn ọjọ́ ọmọ tí ayọ̀ ti fọ́ lórí o wọn ń gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá wọn àwọn ọmọ tí ayọ̀ ti fọ́ lórí tó yẹ pé bàbá rẹ̀ ó ní mà ó ní ọ̀ lọ́kọ́ mà lọ́dọ̀ bàbá rẹ̀ pé à ń kí á ní kí wọ́n á lọ fẹ́ lọ́kọ́ pọ̀lọ̀ pé yẹ yẹn kí tí bàbá òun bá ti kú ìmọ̀ rẹ̀ ọ̀kadà lóun lórí ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin nírọ̀rùn bí aṣọ ọ̀bùra tòbá pọ̀pọ̀lọpọ̀ ṣe ń tanra wọn jẹ nù orí kan wà nù lé yín ní kàkún títí tẹ́ni tó lè transfer orí yẹn sí yín tí ó fi kú tọ́ba wa kú tẹ́ àwọn ẹni tí ọ̀wá mọ̀ dáadáa lẹ́yìn wa lọ́ọ́ máa ṣerú fún yẹ àwọn ọmọ ah àdúró tíra tí bàbá wa fi lẹ̀ kí tíra yóò ti ẹ̀ má rẹ̀ nìka <laughs> ẹ̀rí pé mo sí ìbà. Ee, wàláhi mùsíbà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn olùmọ̀ wọn à ní ka ìmọ̀ yẹn kún títí táwọn bàbá àwọn èkú wọn wàá kó àwọn tíra lọ sọ́jà wọn wàá pa àwọn fẹ́ẹ́ tà nígbà tó ọmọ tó wà nù kí ló kí ló wà nù kí ló ra tíra bàbá ya ń fifty thousand. bóun bá dọ́jà ọ̀lẹ́ ní ẹ bá wá two thousand ẹ pẹ́ máa kó lọ ẹ̀yin la kúkú máa ń tán kọ́ ọbẹ̀ fà tó ń torí ẹ̀ kálukú tó bá ní mà kó mójútó àti kọ́ ọmọ rẹ̀ ní mà yẹn káwọn ọmọ náà kó ń sì kọjú mọ́ àti kọ́ nítorí wípé ó kéré jù àwọn nǹkan tí bàbá yín fi sílẹ̀ yẹn kọ́ mọ́ bàá di tẹni ẹlẹ́ni kó má bàa di tẹni ẹlẹ́nu ẹ yóò rí i pé àwọn àfáàfá àwọn àyìnláyé john àwọn tíra tí wọ́n ní táwa bá fẹ́ nírú rẹ̀ nísìn ó dájú pé àlèmárì àlèmárì omi nù ẹ̀ nítorí pé omi wọ́n kà publish ẹlẹ́ẹ̀kan ni wọ́n publish ẹlẹ́ẹ̀mejì ọwọ́ àwọn ẹrú ọlọ́run tó bá ti rà náà lónìí tọ́ ẹ rí i pé àwọn òwe yẹn àwọn bàbá yẹn ọmọ kẹ bí ọmọ tuntun bọ́lá lọ́bẹ̀ wọ́n fọ kẹtìrá yọ wọ́n ṣe kìlọ̀ torí pé àwọn mọ iyì rẹ̀ bàdí tí àwọn bàbá yẹn kú táwọn ọmọ ọ̀ka ìmọ̀kún ọkàn lè sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ kankan ẹ̀ ah, àwọn bàbá fẹ́ àwọn tíra kan ọ̀ wá wò tó bá fẹ́ <laughs> nítorí pé wò bí ẹnìkan dáa tí ó rìn nítòsí rẹ̀ nígbà tí bàbá yẹn wà láyé bàbá yẹn ni ọmọ ọ̀ka ni ọmọ wò ọmọ kan wà kọ́ wá wò bá àkókò pàǹtí tí bàbá fi lẹ́sẹ̀ because afẹ́ clear yàrá yẹn fa so <laughs> torí di eléyìí báyìí àwọn ọmọ àwọn sàhábà àwọn ò rí bẹ́ẹ̀ wọ́n ka ìmọ̀ yẹn kún ọgbà ìgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n lànà bí sallallahu alayhi wa sallam ó máa ń fún Umar ibn al-Khattab al-ata ó máa ń fún lówó owó kíni àdìsí kan ṣàlàyé rẹ̀ ó ní Umar tánàbí sallallahu alaihi wasallam bá bẹ̀ ń sẹ́ kọ́ lọ gba zakat wa tó bá gba zakat de ànábì máa ń fún lówó ipò owó sẹ́rẹ̀ owó sẹ́rẹ̀ Umar ọ̀ adànàbí lọ́wọ́ pé a'tihi afqara minni tí ẹni tí kò ní tómi ni kí n fún yẹn ni pé kí fi ṣe sẹ́ni tí ò ní tómi ní kí n fún. eléyìí fi hàn Umar radiyallahu anhu kò sí nínú ara alẹ́ anabi sallallahu alayhi wa sallam dépò pé wọ́n ní wọ́n máa fún nínú tọ́ Umar kì í olówó ni ṣùgbọ́n èyí ti mọ̀ yín pé hadith tí a ti kà sáájú yẹn mẹ́ńṣẹ̀ yẹn márùn yẹn wọ́n ní tí olówó bá jẹ́ pé wọ́n fún níṣẹ́ lọ gba wá sí gba owó ọyà rẹ nínú owó zakat fẹ́rù rẹ ni wọ́n fún Umar nísìn radiyallahu anhu ìgbà tí Umar náà gbà torí pé aslan òun kò kò bá wọn gba zakat kò bá wọn gba zakat gbowó kò bá wọn gba zakat gbowó mo rò kò bá wọn gba zakati jọ kó lè bá gbowó ṣùgbọ́n wọ́n fún lówó kó lè lọ gba zakati ẹ̀rí yàtọ̀ láàrin méjèèjì kò bá wọn gba zakati jọ kó lè bá gbowó sẹ́ ṣùgbọ́n wọ́n fún lówó kó bá wọn gba zakati fẹ́ẹ̀mà yàtọ̀ tó wà láàrin méjèèjì ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kó lè gbowó kò lẹ́sàn kan lọ́dọ̀ ọlọ ẹnikẹ́ni tó gbowó kó lè ṣiṣẹ́ kò bà ìkíláàsù rẹ̀ jẹ́ tó yẹ wa àbí ká tuntun wí ọgbowó kó lè ṣiṣẹ́ làbà sẹ́bẹ̀ ó ṣiṣẹ́ kó lè gbowó ó yàgídé ṣòfẹ́ ìkíláàsù ilé ìmọ̀ bá ìkíláàsù jẹ́ yẹn ni pé o èèmù láti rí nǹkan kan nídìí iṣẹ́ ìju owó yẹn lọ. sàmẹ́ni tún ṣe é pé òun gbowó kó lè ṣiṣẹ́ ni kò bà ìkíláàsì rẹ̀ jẹ́ eléyìí jẹba torí àwọn fún lówó torí pé Umar aslan kò bá wọn gba zakat kó lè gba owó wọn náà bira rẹ̀ lè gbogbo sẹtẹyìn ṣe ní ìṣe bẹ́ẹ̀ fẹ́ gbowó ni abẹ́ẹ̀kọ́ ni torí ẹ̀ solidarity forever. لماذا؟ لأنهم أصلا ما عملوا إلا من أجل المال لا غير wọn ṣiṣẹ́ nítorí nǹkan kan àfi nítorí owó torí ọmọ nìyẹn lè dààmú gbogbo ìtìjú ọ̀sọ̀nù torí pé kí làwọn wá tẹ́lẹ̀ náà gringish kò sí nǹkan mi. Umar ni a'tihi afqara minni ṣé ẹni tí ò ní tó mi ni kí n fún ṣé ẹ fún mi kí n lè fẹ́ ẹni tí ò ní tó mi ni. Fa yaqul anabi wa sọ pé khudh gbà fatamawal ná lówó gbà fi sowó fi sowó nà mọ gbà fẹ́ lómi ìwọ ni o fi sowó nà aw tasaddaq bihi àbí tó bá wù ọ́ fi ṣe sàrà tó bá wù ọ́ sàrà anábì fi píríncípù kan lélẹ̀ eléyìí tí gbogbo wa máa fi wúra wa o oní wọ́n máa jẹ́ akẹ́mi hadal mal ohunkóhun tó bá wà bọ̀ nínú owó ilé ayé yìí o àwọn olùmọ̀sọ yìí pé kò bá jẹ́ owó zakati fẹ́ lọ kójọ tán fún ọ lówó ń bẹ abówó mi gbogbo owó mi ẹ jẹ́ ká máa lo òfin yìí á rí ọ̀nà àbáyọ fún wàhálà tí ń dà wá láàmú púpọ̀ anábì ni wọ́n máa jẹ́ akẹ́mi ohunkóhun tó bá tẹ̀ ọ́ lọ́wọ́ nínú owó ilé ayé yìí wa anta ghayru mushrifin láì jẹ́ pé wọ́n lọ ń nàgà wò kó tó tẹ̀ ọ́ lọ́wọ́ kìí sì wọ́n lọ ń nàgà wò kó tó di pọ́ tẹ̀ ọ́ lọ́wọ́ wala sa'ilin kìí sì wọ́n lọ sì tọrọ kó tó di pọ́ tẹ̀ ọ́ lọ́wọ́ fa khudhu gbàá kọ́ jẹ́ lájẹmánu mo rò pé yé wa ohunkóhun tó bá tẹ̀ wá lọ́wọ́ nínú owó ilé ayé yìí láì jẹ́ pé àwa la nàgà wò ó kó tó di pọ́tẹ̀ wa lọ́wọ́ láì kò sì jẹ́ pé àwa la béèrè tọrọ rẹ̀ kó tó di pọ́ di tiwa fàkóso gbà á kó lò kọ jẹ́ lájẹmánú kò sí tó burú ń wà máa la ṣùgbọ́n ń tọ́jẹ́ pé kò sàdédé tì ọ́ lọ́wọ́ àyàfi látàrí pọ̀ nàgàwó. Ọ sí àfi látàrí pé wọ́n ló béèrè lọ́tọ́rọ́ fẹlẹ́ tó bẹ́ ọ̀hún náà sẹ́k etí ọba wa bọ̀ nírọ̀rùn mẹjẹni tí ó máa fẹ̀mí lè ká o ẹ̀rí tó dá wàhálà ayé gángan ọpọlọpọ owó tà ń wá kìí owó tó kọjú sí wa àbẹ́ẹ̀kọ́ ni ìpàkọ́ lọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ sí wa àmọ́ anaga àmọ́ anaga àti máa jatọ́ lẹ́nu àbó wa ni wọ́n ń kọ́ wọ owó bíi ni ẹ bẹ́ẹ̀ bá pin ẹ̀rá pa èmi náà ò bínú sí o ẹjọ́ kẹjọ́ kẹmi náà o gbogbo orú àwọn wàyẹn ti pọ̀ jù láyé nìsín gbogbo àwọn fáin bara ó ti pọ̀ jù so ẹ sì wá dì mú kó sí nǹkan kan nínú nǹkan lé ayé yìí téèyàn wà lọ́nà ojúkòkòrò mi pọ̀ tí iyì ká máa ṣẹ́kù fún yà gbogbo yìí ni máa dànù èèyàn wá di èèyàn ó di ẹgbẹ̀rún ìpínì pé ẹgbẹ̀rún tá a lé lẹ̀ yìí o èèlò lówó rẹ̀ ìpínì kò tó kọ́bọ̀ gan torí ẹ àmọ́ gbogbo nǹkan tó jẹ́ pé ìwọ ò béèrè fún ìwọ ọ̀nà gàsí ọ̀tẹ́náwá. tọ́lọ̀ ń bá kọ́ pípọ́ tí ọ lọ́wọ́ iyì rẹ ò ní dànù rárá àpọ́nlé rẹ ò ní sọnù rárá wọ́n mọ̀ wù ọ́ tàpọ́nlé tàpọ́nlé ni tó ń ti pé àìmọye owó lọ́tì ọ lọ́wọ́ ìgbà tó jẹ́ pé ìwọ ò ṣe kí ni kìí ṣe wọ́n lọ nàga sí kìí ṣe wọ́n lọ náwọ́ sí ẹni tí nǹkan bá kọ́yìn sí yín àfi tí ò bá tètè wá kẹfì gọ̀gọ̀ fà á gọ̀gọ̀ tẹ̀ fi ń fa náà ní fa nǹkan míì fún yín torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó máa ń wá làáfíà láyé yìí tó máa ń apply principle yìí ìsinmi ò ti pọ̀ jù ò ní rí ò ní wà níbi tí wọ́n ti máa kàn yẹn lábùkù kọjá pé wọn náà bẹ nu ẹni tí wọ́n fọ ogun mú torí gbogbo olúlé ayé yìí báyìí tọrọ kankan lọ́dọ̀ rẹ ní máa sọ̀rọ̀ lọ mi ọ́ wá nítorí tiẹ̀ tọrọ kankan lọ́dọ̀ rẹ rí à yóò ní yóò ní pé àfáà yìí kò tí ẹ ìjọ ni mo gun lówó báyìí bá ìtún sọ̀rọ̀ sí mi. so ẹni tó gbọ́ wọ́n lọ jíṣẹ́ fún pé ah sẹ́mi pé dánú bí aláàjì kí ló dé ṣé mo ti tayọ àyè mi ni ah, kódà wọ́n ní tí ìbá ti pa àwọn rò ah, <laughs> lórí pé ọgbà nǹkan lọ́wọ́ rẹ̀ torí pọ̀ tọrọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá lo principle yìí báyìí á ti ní ìsinmi jù láyé yìí. لا تشرئب إلى ما لم يفض طمعا ولا تبيت على ما فات حسرانا ẹ má ṣe jẹ́ ni tí wọ́n máa nàgà àwọn tí ò tí ì bọ́ ọmọ yín lọ́wọ́ nítorí ojú kòkòrò ẹ máa nàgà wo ẹ máa nàgà wo sékìní òní lọ́mọ lọ́ba sékìní òní lọ́mọ bọ́lọ̀mbà kọ̀ọ̀kọ̀ ó ní pínpẹ́ ó ní má ṣe jẹ́ ni tí wọ́n wá máa sun oorun à ń sunkún à ń kábàámà lórí ètò ti bọ́ ọmọ ọlọ́ torí ètò ti bọ́ ọmọ ọlọ́ ti bọ́ náà torí ẹ ẹ̀kọ́ ńlá anabi sallallahu alaihi wasallam kọ́ wa yìí o ọwọ akùsọ wa sáàtẹ láwọn ẹ̀kọ́ yìí kálíbà sóríire abẹlọrun Ẹlẹ́dàá wa kọràn wa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba pẹ̀lú àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọràn wa lọ́wọ́ lórí àti jẹ́ kí ntàǹwé àti ntàǹgbọ́ kó ṣe nírọ̀rùn fún wa láti máa múlò kó lè jẹ́ sábàbí oríire fún wa láyé àtàlùkìyàmù ọlọ́run ọba kọ́mọ́sá wa lálágbọ́mọ́gbà alágbọ́mọ́tẹ̀lé ọlọ́mọ́sẹ̀tì wa bẹ́ẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam. kò sí tó burú mẹ́. torí pé Aisha radiyallahu anha ó ní irú rẹ̀ anábì sallallahu alaihi wasallam sì kọ́ fún. naam aleykum salaam. bẹ́ẹ̀ni ẹni tó ránṣẹ́ tó ń fi gbọ́n lówó ń bẹ̀ wá fowó yẹn jíṣẹ́ fún un tó rò lówó yẹn tó ń bá tó yọ̀ǹda rẹ̀ fún ọ ló tó di tiẹ̀ àà ebe mi wọ́n bùn ebi sẹ́tùn sì ràn lójú wọn bùn kí ló dé tó jókòó lọ́dọ̀ mọ́mí rẹ̀ kí wọ́n bùn naam aleykum salaam yẹn nípa àjíṣẹ́ fún un pé wọ́n bùn mí ní nǹkan báyìí wọ́n bùn mí ní nǹkan báyìí ṣé kí n máa mú lọ à ìwọ ló ní wọ́n bùn ẹ ibẹ̀ lẹ́ẹ̀rán mi sẹ́tùn àfikún naam. talalu sunna talalu bid'a sọkùnrin ní alu sunna àbóbìnrin naam. Thank you. rárá o tó bá yẹ pé ọkùnrin ló jẹ́ àlùsùnà tó fẹ́ fi obìnrin tó jẹ́ àlùbídà tọkùnrin yẹn bá jẹ́ ẹni tó strong dáadáa nídìí ẹ̀sìn rẹ̀ kò sí tó burú pé kó fẹ́ obìnrin yẹn pẹ̀lú ẹ̀mí pé inshàlá inshàlá òun ó ṣe gudugudu méje láti rí pé obìnrin yẹn di àlùsùnà torí tọkùnrin bá dúró déédéé generally ẹ̀sìn ọkùnrin náà lọ́bìnrin ó padà sí káyìí so nítorí ẹ̀ tó bá yọ kó lóko bídíà tó náà fi dá lò súnà ńtọ́ dá lò sí. àmọ́ iṣu pípọ̀ wá parọ́ nígbà ó fi ilẹ̀ yọ̀ máa ṣe ti ń ṣe tó bá fẹ́ tán kó lè bá rí fẹ́ kó kúkú má rí fẹ́ ó ti pé jù wọ́n fi rọ́ọ̀fẹ́ obìnrin. ìrìn àjò tó bá ti fi rọ́ bẹ̀rẹ̀ irọ́ náà parí ẹ̀ torí ẹ̀ alò ni wọ́ ò lè fi súnà rẹ̀ láéláé tó bá tẹ̀ wọ́n lọ́rùn kan fọmọ fún ọ kó sì jó yé wọn bọ́mọ wọn bá ti fi ọtán súnà ló náà máa ṣe o kò nídìí ká máa ṣẹ̀tàn rẹ níjẹ tí wọ́n máa lé ọká lọ́jọ́ iwájú òjò ṣe wàzífà mà òjò ṣe wíìrìdì má kò ní í ṣe má tí ọba ti tẹ wọn lọ́rùn kọ́ lọ fi alùsùnà kíákíá naam aleykum salaam. bẹ́ẹ̀ni. ìdájọ́ àwọn ọmọ rẹ̀ tó bí bí ìdájọ́ tiẹ̀ náà ni àwọn náà ò ní jẹ sara náà. aleykum salaam. sáwọn dáadáa wọn lè gba sàrà bẹ́ẹ̀ aleykum apá kan náà olùmọ̀ sọ pé ìdájọ́ tó bá banu hashim àti banu muttalib iná ló yẹ kó jẹ́ ti àwọn banu abdishams iná ló yẹ kó jẹ́ ti àwọn banu naufal so ṣùgbọ́n a sọ pé gbogbo ọpọlọ tó bá ti ta kóńtẹ́rì mú wa àní wòwò náà torí ẹ ló fi jọ́ pọ̀rọ̀ àwọn tí wọ́n sọ ní sáde ṣe mú wa lọ́dọ́gba jù náà. gbé wọn lọ kò gbọ́dọ̀ gbé wọn lọ bí wọ́n bá lé nílé kọ́ wá lé mi naam aleykum salaam tẹ́lẹ̀ ń bẹnu kọ́ńtrákìtì tẹ̀ sáìn naam ọfẹ́ sí tẹ̀sẹ̀ ìjà. yẹn ni pé ṣé obìnrin ó lè lọ ṣẹ̀ẹ́dà níbomi tó yàtọ̀ sílé ọkọ tọkọ fi sí tọkọ fi kú tó bá pé sábàbí kan wà tó jẹ ní o kò sí tó burú mẹ tóró ti ṣẹlẹ̀ rí náà láyà àwọn sàhábà àmọ́ yóò jẹ́ pé jẹ ní reason wà bí ká pé ilé yẹn àwọn nìkan náà ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà àtọkọ tó ọkọ. ìsọ ọlọ́run lẹ́yìn náà bíbẹ tọkọ ń bẹ pẹ̀lú wọn lọ́jọ́ kí wọ́n ní fọkànbalẹ̀ àti ọkọ òsì máa ní ìsìn ṣé obìnrin kan yóò á so wọn á dámọ̀ràn wọn ni ọ̀dà àwọn ọkọ lè máa wá gbébẹ̀ pẹ̀lú ẹ̀ àw alhamuhu almaut nìyẹn pé wa نعم mhm torí pé ọlọ́run náà ni ọgbẹ́lẹ́ ìsọkúsọ mo ṣe bí béèrè gidi gan lọ fẹ́ béèrè naam o gbà jùlọ ni wọ́n máa ṣírò rẹ̀ délì gbàtọ́ pé gbèsè tó lọ́ọ̀bà wọn san jẹ́ fifty thousand wọ́n máa ṣírò èlò mo ti rí ó ti pé thirty nine jama eleven thousand ló hmm. gbèsè kó ọkàn pé ẹ máa door is open now aleykum salaam. mọ̀ ń bọ̀ ti tọrọ ọ̀ràn lọ́wọ́ yẹn owó tí wàá pé. àsìkò tó wá kó lọ lọ́wọ́ náà yá fè eléyìí ni béèrè tó yẹ kó béèrè àmọ́ o béèrè ẹ béèrè já ẹ máa béèrè irú o lè yí sáwẹ̀ kó tó di kóòrùn yẹ tàrí tó bá ti yẹ tàrí ó ti parí. aleykum salaam. tí yẹn bá wọ àgbà tó ń fi sọ́rùn nù tó bá ti wà lọ́rùn rẹ̀ torí pé nítorí sọ ni pé allahumma lakal hamd anta kasawtani ìwọ ọlọ́run tí ẹ ní gbogbo ẹ̀yin ṣe o ìwọ ọlọ́run wọ́ sí mi lọ́rùn àbí òye wa ẹjẹ bí sèlè káàrí kò sèlè. prayer rẹ o naam tọ́ra àwọn wò pé bẹ́ẹ̀ lọ́nà wà àbí aláwọn. àwọn ń wò pé bẹ́ẹ̀ lọ́nà wà ó túmọ̀ sí pé èèyàn náà èèyàn ò pẹ̀lú wọn láti ṣàlàyé fún wa torí gbogbo àwọn òbí yẹn ibi táwọn mọ̀dé làwọn ti ń ti ń sin lọ so ẹ̀yin lẹ́wọ̀n máa gbìyànjú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé tí ẹ̀ máa ti pẹ́nu rẹ̀ kọ́ rọrùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fì máa ṣàlàyé fún fún wa ó rí i pé àwọn náà padà wá pé ah, ah kò sí nǹkan kan nù ilé ayé yìí tí ò ládùn àti ẹ̀ bẹ́ẹ̀ ni dáàdì yàtọ̀ sí tá a kàn péjọ tá a péjọ sókè kúránì jẹ́ ìmọ̀ dáàdì ọkùnrin kà kankan fa ẹ́ few minutes bẹ́ẹ̀ ni wọ́n kà kankan wọ́n kàn máa wú báyìí. so ó rí i pé dáàdì rẹ̀ náà fẹ́ yóò try rẹ̀ pé náà bàbá yìí sì ń kà lóòótọ́ <laughs> so títí tí èyí wọn pé yes wọ́n ń deceive àwọn èèyàn ni bàbá yìí ó tún padà wá bọ̀ ó ní wọ́n ń kà wọ́n sì kà lóòótọ́ káàní wọ́n ṣe wọ́n ń tàn yín jẹ wọ́n àti mọ̀ pé ẹ̀yin ọ̀mẹ́sì kọ́dà lómi máa sọ pé kúlú aláwọ̀ mẹ́ta mo ti kà fún ọ lọ aláwọ mẹ́ta bí gbogbo kuraani mọ tó ka bí pé ẹ ò bí pé gbogbo kuraani mọ ka fún náà kí á nìbéèrè rẹ wọn fọọsì èèyàn lọ. bíi tiwọn tí wọn náà lè máa ṣe bíi wọn àkọ́kọ́ òní tẹ̀lé wọn lọ kò sí fọọsì nílẹ̀ wọn ló múra rẹ lọ níta ń pè ní fọọsì oní kí so yẹn lọ́wọ́ méjèèjì kí wọn so lẹ́sẹ̀ méjèèjì àbí òye wa so kàn wá sọ sómi wọ́n tún á ní ara rẹ̀ ọ̀gbọ́dọ̀ tutù ọmọ pé you will be forced to be wet so eléyìí ni force torí pé kò sí tó lè ṣe má but tọ́ ọ bá tẹ̀lé mi ká lọ kò sí force nínú ẹ̀ ó sì tẹ̀lé wọn débi kan ó sì padà ẹni tí n bá tẹ̀lé mọ́ tẹ̀lé yín dé <laughs> so oríkè wọ́n ló múra rẹ lọ wọ́n ló múra rẹ lọ there is no force there òpin rẹ̀ kẹsìrà yín gbọ́ yé ẹnu lẹ́yìn sọ bẹ́ẹ̀ bá délé àbí ẹ̀kọ́ ni kí n máa pọ̀ ọmọ kó wá kí alukur'an kó lọ ní à ẹbí ẹni tí mò ń kí alukur'an lójoojúmọ́ láàárọ̀ láàárọ̀ àní ìta ẹbí tí alibarika wà nù alibarika bá wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó pé wọ́n máa halẹ̀ bọ̀tà àwọn náà máa sẹ́ǹsì tó ń sùn. sòtò bá kó àwọn nìkan máa sọ rẹ tí mami bá ah ọmọ ń sọ ṣe ayé ilé ẹ tábà máa fi àdúrà báyẹn kún ìwọ lọ́wọ́ fi yé wọn pé àdúrà tó wá lọ́sọ̀dọ̀ ànábì ní ìta ànábì ní àṣẹ náà ó tún máa pé wọn dípò pé wọn ìgbà tó lọ́wọ́ bá wa tó ní wal amilina alayha àtàwọn tó bá ṣiṣẹ́ gbígba zakat wa tó bá gbọ́dọ̀ bàbá èèyàn lèèyàn ti gbà ọ̀dọ̀ màmá èèyàn ọ̀dọ̀ bàbá èèyàn lèèyàn ti gbà bàbá èèyàn ó sì jọ́ràn ẹ̀ lé lórí kọ́ náwó léèyàn lórí so séèyàn lè gbowó sẹ́ńbẹ̀ yóò gbowó sẹ́ńbẹ̀ nígbà tí èsì bàbá rẹ̀ nìkan ló fún zakat fẹ́ràn kó ń gbọ́ owó zakat gbogbo public so ṣùgbọ́n lè yíwọ́ gbowó zakat lọ́dọ̀ ẹnìkan wọ́n fún ọ pé lọ́ọ́ pín in so kò síṣẹ́ kankan tí wọ́n ṣe ju kó gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu lọ naam aleykum salaam. bẹ́ẹ̀ ni ta o ní iléèwé béèrè strange sọ pé tí wọ́n bún yàn ní nǹkan ẹni rán yàn sẹ́lẹ̀ yọ lọ bí sétò ọba lọ mú bàjọ ìjọba olójìnà láyé ń bí iná jà á ná màá ń charge ẹni tó wà charge LIE láti bẹ̀ òun náà gbé ọ so ó túmọ̀ sí pé because ṣèṣe ẹsẹ̀ sòrò kí ni ń pa yín lẹ́rìn ẹni tó jẹ́ principal àbójẹ́ master kò tó láti fún ọ yọ̀ǹda torí ìwọ àtòun wọ́n jọ gbà yín síṣẹ́ ni àbí wọ́n jọ gbà yín síṣẹ́ so ẹ̀tọ́ wò lọ́wọ́ ní láti sọ fún ọ pé kó gbà àfi tó bá pé private school sọ̀rọ̀ kẹ́ni tó ní school yẹn ó lè sọ pé òun yọ̀ǹda rẹ̀ fún àmọ́ tó bá yẹ kí ilé ẹ̀kọ́ ìjọba ni ta lẹni tó wà in charge tẹni tó wà in charge yẹn tó bá ti fi general instruction sílẹ̀ pé gbogbo títà tó bá bùn lẹ́bùn nítorí effort rẹ̀ ìjọba yọ̀ǹda rẹ̀ fún so ṣùgbọ́n ẹ kíyèsí o ẹ̀yin gbá àwùjọ tí wọ́n ti lo Islam ẹ̀yin sì fẹ́ ṣe Islam ìdí nu tí òfin Islam mi fi ń ṣe tó fi wà strange lójú tí àbí òye wa òfin Ọlọ́run bó ṣe sọ nù. So, tó bá fi lè gbà wọ́n ń pelé ẹni hadaya al-ummal ẹ̀bùn tó sì ṣe gbà lórí iṣẹ́ ọ̀lẹ́tọ̀sí tura anabi sallallahu alaihi wasallam rẹ nìkan kọ́ lọ gba zakat wa gbàtọ́ wa dé wọ́n á kó kankan lẹ̀ pé tìyín ni eléyìí wọ́n bùn mí ni tòbá anabi ṣe dojúrú nù pé kí ni ń dà yín láàmú náà rí tí ń rẹ nìkan nù yín sẹ́ tí ó wàá dé tí ó sọ pé tìyín ni eléyìí wọ́n bùn mí ni kí ló dé tó jókòó sílé ìyá rẹ̀ kí wọ́n wá mẹ́bùn bọ̀ wọ́n náà bira rẹ léèrè kí ló dé tó tó kó sọ́dọ̀ mami rẹ kí wọ́n wá fún ọ lẹ́bùn yẹn tí wọ́n bá gbọ́ ṣiṣẹ́ tíṣà ṣé wọ́n mọ̀ pé tíṣà tó dáa ni ọ́ mò ń béèrè ni ṣé wọ́n jẹ́ bó ṣe kí. subhanakallahumma bihamdik an la ilaha illa ant astaghfiruka